oníṣe yóò béèrè bó dọ̀la bó dọ̀la ìwà ipá àlè kò tọ́ sọmọ lúwàbí lúwàbí ká má torí òní bọ̀ ká ṣọ́ra ká ṣọ́ra. ìbàjẹ́ ìbàjẹ́. Adúkẹ́. Kí ni? Ah. Dìde kákàwé. Wake up, dìde. Adúkẹ́. Adúkẹ́. dìde ká kàwé náà ọ̀la ni last paper wa ẹ́ eh? Adúkẹ́ ó ga fún ọ. o rò pé mi ni mi ì fẹ́ sùn àbí. ṣe é kí ló tó ń ké ó dẹ̀ bá mi sọ̀rọ̀ bọ ìwé mo fi ẹlẹ́sìn tó ń ka tí dáàdì tó ràn mí ṣe Rẹ̀mí bá mi sọ̀rọ̀ yìí máa fojú sí o ẹ kí ló ṣe é tó ń ké báyìí ọ̀rọ̀ yìí wá dojú sú mi báyìí o. kí ló jẹ́ tó ń sunkún ọkọ mi sọ fún mi tó bá ṣe yẹn. mami a ní òsì kankan sí. kò sí nǹkan kan kò sí nǹkan kan ló bí ń ṣe pòròpòrò lójú ẹ báyìí kò sí nǹkan òun wò mí ó yá ìwọ máa wọlé lọ. ọmọ tí iṣẹ́ kìíní tí iṣẹ́ kejì ṣé fẹ́ pa mí ni rẹ̀mí dẹ́kun ṣé fẹ́ pa mí ni ẹ káàbọ̀. Ah, kí ló ṣẹlẹ̀ àti tábẹ̀ ni mo ti ń gbọ́ ariwo àtọmọ ẹ̀. ọmọ yìí náà ni ẹ gbà mí lọ́wọ́ ọmọ yìí ẹkún iná ní ṣá o. kí ló sọ fún ọdẹ kí ló sọ kó ṣẹlẹ̀. kò sọ pé nǹkan pàtó báyìí ló ṣòwò. kò ní nǹkan kan fún ẹ. kò bẹ́ nǹkan kan fún ẹ ọ̀rọ̀ bíi kí ni wọ́n fi. àní kò sọ nǹkan kan. àkóso kò ń lóyún. ó oyún sọ̀rọ̀ bóyá bó bá lóyún ṣe wo ẹ̀wọ́ làbọ̀rọ̀ sunkún àsundákú ó máa máa di kiri inú ilé ni á máa di ká kì í ṣe àkọ́kọ́ kì í ṣe kejì ni kí la ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ ọmọ ìsìn báyìí ó ti sún èmi o. ìgbà tó bá kọ ló sì yàn lọ́wọ́ ló máa ń sunkún sunkún bíi tó ń sun. ẹ ṣáàtì ẹ̀ṣẹ̀ sọ pé òní náà mọ̀ kó lóyún dé gbọ́n ọkọ̀ sí lọ́wọ́. o lè rí sáì kò sọ nǹkan kan náà. kò sọ nǹkan kan kò sọ nǹkan kan kò tiẹ̀ anyway anyway anyway tó bá sọ pé kò sí kankan ẹ jẹ́ ká gbà pé kò sí kankan náà nìyẹn. ká gbà pé kò sí kankan wọn máa sunkún lórí. Ah, àbí tó bá ń sunkún tí ó sọ nǹkan kan fún wọn tí wọn fi ń bò ní. Ah, ah. àní kò bá mi sọ̀rọ̀ bóyá kẹ́rin náà tún lọ bá sọ̀rọ̀ nulẹ̀. ní orúkọ Jésù ni a gbàdúrà àmín àmín lórúkọ jésù kristi hallelujah hallelujah hallelujah hallelujah ah ògo ni fọlọ́ ah ìṣẹ́jọ́ náà wà ìṣẹ́jọ́ àwọn aráàlú àyè náà ni ah. àwọn gọ́ọ̀mẹ̀ntì ń jà hmm. báwo ni. bàbá àdùkẹ́ hmm. àbúrò yín bò la ṣe fẹ́ lọ sọ́dọ̀ wọn. Ah, èwo tún ni bá ah. wà eh. ló bá o báwo ló ṣe fẹ́ lọ sọ́dọ̀ wọn ló máa sọ ṣé dandan ni kémi tún tẹ̀lé ẹ ó máa ní ìsínì sí máa sọ pé mi ni ìjẹ́kẹ́ wá o. fílẹ̀ tó bá débẹ̀ ni kò pè mí nǹkan tó bá fẹ́ rún nǹkan tó fẹ́ rí wa fún kó sọ fún wa wàá sọ fún mi kí n ṣe dandan kí n tún tẹ̀lé ẹ náà mo ná so many things láti ṣe lénìí ìwọ ni kò lọ. bàbá àdùkẹ́ kí lẹ rí sí ọ̀rọ̀ ọmọ rẹ̀ mi lẹ́kùn ẹ̀ kí ni ìtumọ̀ kọ́mọ máa sunkún láì nídìí kì í ṣe àkọ́kọ́ tó a nìyẹn o èmo ti bá tó ń sunkún rí o kó tó di ìtí àdùkẹ́ wa pè mí fún yìí kí ni ìtumọ̀ ẹkún tó ń sun gan tá a bí léèrè títí títí ò rí nǹkan sọ. ìtumọ̀ yẹn gangan ni wọ́n máa fi sùúrù pè síbì kan gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin tó máa fi sùúrù bá sọ̀rọ̀ tó máa fi jẹ́wọ́ fún ọ tó máa fi ṣàlàyé fún ọ. máa fi sùúrù bá sọ̀rọ̀ àbí kí lẹ fẹ́ kí mi ṣe obìnrin lẹ́yìn méjèèjì náà mi ò ní fi sùúrù bá sọ o màá sọ di nǹkan mi lọ́mọ lọ́wọ́ ni ìgbà mi báyìí ó máa jókòó kalẹ̀ ẹ̀rù ìpé bóyá gbogbo nǹkan tó wà láyé òun nìkan ṣo ló ń ṣe ó máa dádì mi kí ló ṣe ẹ́ kí ló dé ẹ̀ẹ́ tù sọ́tù ẹ̀ẹ́ sósì kò ní sọ kankan. ara nǹkan tá a sọ nìyẹn ara nǹkan tá a sọ báwo ló ṣe máa jẹ́wọ́ pé nǹkan tó ń ṣe ò ní ìdí ẹ̀ ò ní ìdí ẹ̀ ó máa pè é ó máa kú wa jẹ inú yàrá ẹ wàá fọgbọ́n rèé á dẹ̀ sọ nǹkan tó ń ṣe fún ẹ ọmọdé yìí ò ń ṣọmọdé nǹkan tèmi believe ni pé iná wọn ṣeré kò dé ìwèrè wọn tó ń kó kiri bóyá kan ti disappoint ẹ àbí bóyá tó dẹ̀ ń fẹ́ ló disappoint ẹ mo ṣàmọ̀ pé lọ́ọ̀fù máa wà nù nǹkan tó ń ṣe tó fi sunkún. Ah, wọ́n disappoint ẹ ṣé ṣẹ́yìn lè lọlé ọkọ ni ṣé ó ti tó lọ ọkọ ni débi tí débi pé ẹnìkan disappoint ẹ ni wọ́n máa sọ di nǹkan míì nulẹ̀ tó bá rí bẹ́ẹ̀ gan ṣe bí obìnrin lèmi ṣé kò pè mí pé mọ́mì mi o nǹkan bá ìṣẹ̀lẹ̀ o kí ni ká ṣe ṣe o sórí ó mọ wọn mọ̀ sí i eré àtijọ́ ló pè òbí mélòó ló lè sọ̀gbà tó jábàálẹ̀ ọmọ òun á dẹ̀ ṣojú mẹ́rẹ̀ màámi ẹ kúlé bàbá mi ẹ káàbọ̀ màámi ẹ kúlé wọ́n dẹ̀ ti wọ́n ti ṣe nǹkan tá à ń ṣe. ẹ bá a sọ̀rọ̀ tó ti ń gbọ́. so bó ṣe wà yẹn ó máa ní ọ̀kan náà tó tó ń tẹ̀lé e. ó máa ní bí àyẹn ló disappointed tó fi ń ké bí egbére obìnrin lẹ́yìn méjèèjì wàá pè é bọ̀ má fi ìbínú bá sọ. So bó ṣe ń ṣe tó bá ṣe bẹ́ẹ̀ fi bá sọ kò ní jẹ́wọ́ o kò ní jẹ́wọ́. kò jẹ́ ọ̀rọ̀ yìí ò tiẹ̀ jẹ́ kí n sùn ni mo kàn ń rò ní pé kí ló lè máa fà. ẹ bá ń fọ̀rọ̀ títí ẹ̀yán lẹ̀ ẹbí ń pa mí fẹ́ jẹun kí n tó jáde ṣe bí kókà ò sí ìkùnrin. ó wà. ẹ bá mi ṣe kókà ò tẹ ṣe tí bọ́. ìbàjẹ́. ambition kò dára. Ìbàjẹ́ ìbàjẹ́ kò lórúkọ méjì kò dání o. Daddy, yes, mom. Kẹfẹ́ fún mi lápá tẹ́jú. Ah, daddy. Ah. Uh-huh. Daddy, yes, mom. Oh, Daddy, guess what now? Look here, I can't guess anything Egba, for now. Egba. Ṣowó ló wà ń bẹ̀. Yeah, Daddy, have it. Ṣowó ló wà ń bẹ̀. Daddy, ṣàgbà náà Egba. Me and Abisola have been admitted into the university. Woo! Irọ́ ni o. Dàbí lẹ́kùn. Admission letter. Yes! Daddy. this is good news. Daddy, check. Hey, eh, eh, hey. Eh. Admission letter máa ní tuntun. Yes, daddy. Eh? Yes, daddy. Yes. Mo ṣoríire o, ẹlẹ́dá mi, mo dúpẹ́ o. Ẹ Adùkẹ́, <laughs> ìwọ náà, yunifásitì, ọ̀gá, ṣẹ́yìn náà wà rí. Ìgbà tí skul yín sọ fún yín lọ́jọ́ kìíní àná ipe máa repeat ss2 ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ bẹnújẹ́ tí mo sọ fún yín pé kò sí iye gbà ẹni ẹ gbọ́dọ̀ change school mo níbẹ̀ gan-an lẹ́tí máa rí lẹ́tí máa lẹ́tí máa repeat kíláàsì ẹ wò ìgbà tẹ wá kàwé yín dáadáa tẹ tẹ fèsì studies yín ṣe rí nǹkan tó bí ẹ̀yin náà ti di ọmọ yunifásitì next level Adùkẹ́ <laughs> next level anyway. Um, this call for celebration Yes. a gbọ́dọ̀ gbọ́ ilé. Daddy hmm? Eh, and guess what we are not staying in the campus o and Joseph said we are staying off campus emabagba comfortable apartment yes, for I and my sister. Ben, Daddy, I need ní to show other students We wípé a new class you want, Uh jù wọ́n lọ. ẹ má yí Ah lórí ah. school hostel bíi ti báwo school ẹ wo àti school hostel àti outside hostel kò sí ìtẹ̀ máa gbé ń bẹ̀ ṣé tí n bá tiẹ̀ sọ pé kí lè gbé school hostel ṣé máa láwọ̀ kí wọ́n gbé school hostel ẹ ẹ tí ìwọ school o ti ń sọ pé o fẹ́ ọmọ next level ipe o fẹ́ kọ́ ọmọ school ẹ gbà ipe ọpọ́n ti sún ọ̀hún kí ló sọ ń sìn ẹ ìwọ yìí ìwọ yìí ẹ ọ nímọ̀ pé ọmọ pínpín ni ní gbọ́ ọmọ kékeré ni. Eh? àwọn oníranù ọ̀nàdìbù ta ní sìn ká tó lajú wọn ti ọfẹ́ ti gbé ẹ ọ̀yà gbé ẹ wo ibi la máa jọ wà èmi àti yáyá lè máa mọ́nítọ̀ wíwọlé yín jíjáde yín bẹ́ẹ̀ ṣe ń lọ skul bẹ́ẹ̀ ṣe ń wọlé bẹ́ẹ̀ ṣe ń kàwé gbogbo ẹ̀ la máa mọ́nítọ̀ ẹ gbé skul ọ̀sẹ̀ ló kẹyà ìrèsì yẹn kúrò and that's it final nìyẹn. ẹ ní láti wá lọ celebrate ẹ fún wa báyìí. ẹ ìyẹn tẹ ìyẹn tẹ dáná níbo lẹ́yìn wá fi pé èmi níbì kan tí mo fi ìpò yẹ ká lọ sọ́dọ̀ ìyá púpọ̀ a jẹ bread and the wagon. Ah! Ah, ah, ẹ wọ́n ti mọ mọ mọ ń kú lẹ́gbẹ̀ẹ́ mọ ń kú lẹ́gbẹ̀ẹ́ bá bá bá níbẹ̀. thank you we love you. yeah i love you daddy. Mm. Eh, tó ń sọ yìí. Ọlọ́run ṣe wọ́n. Okay, ah, God. This is good. Good news. Ah, okay. Dáàdì abẹ́ máa lọ òkè lọ rest ni. Sọ fún mi pé mo wà òkè. O kàn ní slide eh, headache ni. Oh, okay, I'll be fine. Dádàbí, ṣé kí n bá yín gbọ́n one more tower or something? Ẹ̀mí ẹ̀kọ́. I'm okay. No one. ní. Mo okay, I'll be fine. Mo kàn confirm orí kan fọ́ Let me díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí. Màmá yẹ kó rí eh. ẹ. Ẹ wo oúnjẹ wà ní kitchen, mo she ṣetán oúnjẹ ẹ fún bàbá yín lóúnjẹ o kẹ̀dẹ̀ rí pé wọ́n lo oògùn wọn ẹ jọ̀ọ́ o ẹ bá mi tọ́jú ọkọ mi ẹ jọ̀ọ́ o. it's alright it's alright. màá tètè jíjẹ́ làárọ̀. ok. màá tètè very early màá ti dé. ẹ̀wẹ̀ mi máa tẹ̀lé yín lọ sí virgin o. wàá tẹ̀lé mi lọ sí virgin ṣé bó ṣe fẹ́ lọ nìyí tó ṣe sọ fún mi àti pé mi ì tí ì lọ virgin báyìí o mo ń lọ women meeting ibẹ̀ ni máa gbà lọ sí vigil ṣe ti gbọ́ ọkọ mi. ọlọ́run sọ sọ ti gbọ́ pray for me. no problem. Oh, Tomorrow morning, eh? Yes, ma. Um, I, will, uh, I want to go and relax. It's all right. Okay. Okay. àti ẹ náà ni màá lọ gbàdúrà fún ti bá lò. ayé ọ̀dà méjì. ohun tó bá mọ nǹkan tí ó ṣe Ah. Ah. sọ́nu ilé kò sí lọ́bẹ̀ ṣe sọ òun jáde màmá gbọ́ ah. gist ẹ̀ níta tàbá tí kò mọ̀ òun iná gist. mo ń bọ̀ ṣubú hello. hello. ẹ̀mí ni ẹ̀mí ni. nítorí kọ̀ńténà ọ̀pẹ̀ tó sọ pé ń bọ̀ ni mo ṣe pè ìgbà máa dé ok ẹ́ńjìn mélòó ló sọ pé wà hundred pieces ni gbogbo ẹ̀ tó wà ní kọ̀ńténà yẹn ni ah, nǹkan tí mò ń wá gangan nìyẹn ẹ ẹ ní ẹ́ńjìn máa ń méjì sí mẹ́ta bóyá kan bá àdẹ̀mọ̀ ẹ sọ fún wọn kò sí problem ẹ bọ̀ ó tí mọ̀ gbà tó máa dé ok ok no no no no no no no ah mi ò lè wá sí port lane o ẹ orí fẹ́ máa fọ́ mi nì mo ní slide deck ṣá so òun fẹ́ fi èní sinmi ṣe ti gbọ́ ẹ jẹun fi ní ìsinmi tó bá dọ̀là àríyá àríyá lọ́fíìsì ẹ̀ tí n bá ń lọ sọ́fíìsì máa yà lọ́dọ̀ ẹ̀ ẹ eh, no problem no problem wọ́n kọ́ that's alright that's alright okay okay no problem see you later. gẹ́lígẹ́lí. olórí tí mo wọ ìwọ ìwọ ìwọ. Damiri, you, don't worry. Hello, sir. Adúkẹ́, ẹ yá gbóúnjẹ mi wá. Okay, okay, okay, sir. Ó ṣe máa jẹun. Wo lọ́dẹ̀ ní kí n gbóúnjẹ ọmọ fún ọ. я знаю, как бы меня. bọ̀dá di oúnjẹ ìkéré Ẹ́n, èmi ni mo sọ fún mọ̀mí pé kó má jẹ kó pọ̀. Mi ò fẹ́ jẹun púpọ̀ lénìí. Ó ṣé. lánàá ṣì wá sí ṣọ́ọ̀bù mi lẹ́yìn kọ̀ọ̀bẹ aago méjì tó yẹ pé mi àti wọn gbọ́njọ sọ̀rọ̀ ṣé bí wọn ṣe ń kú rèé ó máa lágbára o Rẹ̀mí pẹ̀lẹ́ má sì kú mọ́ Adùkẹ́ just take out pẹ̀lẹ́ ṣùgbọ́ ó o ah! kọ́lọ́ máa jẹ́ kí yín nǹkan tí yín ò rò kó bá nǹkan tí yín ò rò jẹ́ o. mi mọ̀ bóyá nǹkan tí mo mu ni o abẹ́yẹ tó ti wà lára mi tẹ́lẹ̀ ni o mo ṣáà wo tébù wọn ọmọ yẹn náà ṣáìtì mi mo kàn dìde ni ẹ̀yin mọ ẹrù bí àmú lọ sí restroom mi mo ṣe déwájú tébù wọn mo ní sorry excuse me my name is Sam please can I have your DJ ó dẹ̀ mú fóònù ẹ̀ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ ṣe pọ́npọ́npọ́npọ́n ah! mo rò bí ara ọ̀nà màlúù fún mi tẹ́lẹ̀ ó dẹ̀ flash nine ó dẹ̀ ring ah! àárọ̀ yìí mo kàn tiẹ̀ ní kí n pè pé ah what's up àti ó because I'm, oh, Sam, I'll call you back in the evening. I'm quite busy right now. Uh, around 6, 7, I'll call you. Ah, be time to lọ Èkìtì pé mo máa wí ṣé kò ní dàbí pé mo tún or kind of woman stuff when they come here. take my point mo you for rò pé mo fẹ́ bí ẹ tẹ́lẹ̀ you? wá ogun mo lò I yẹn àbí no be you. abegi. Stop wey be say i don't say you no fit toast. You want to bọ́ more ọkọ̀ títí òde lọ to títí tọmọ ẹ you ó dẹ̀ lọ abegi kí ló ó rò pé gbogbo èèyàn ló máa jọ̀wọ́ ìwọ tètè jẹ́ pé èmi gan wọ́n toast ẹ̀ wọ́n toast mi fún ẹ̀ so kí ló ní sọ abeg no dey talk so into smart smart nigga dey talk sí dey talk abeg go sit down. ọ̀rẹ́ bí o ṣe já ẹ mọ́. àbọ̀rọ̀ rẹ̀ pọ̀ ju pọ̀ ju fọ́ra ẹ̀mí o ti pọ̀ ju uh-huh. ah, ah, kí ló ṣẹlẹ̀. ẹ kápẹ́ pé mi wà responsible ni wọ́n mi ní ilé ni ṣé you understand but all the same sam as they go now ẹlẹ́gàn làwọn fi wọ́n lẹ̀ kó máa fẹ́ lọ sọ́dọ̀ but as don be now go dey settle ṣé you get ṣé wàá ní ọmọ yẹn lójú tí o gbọ́dọ̀ fa ice cream o gbọ́dọ̀ fa aláwọ̀ àti o gbọ́dọ̀ kó jà rárá tó tó bá pé kò tó rárá lè gan dọ̀jì ẹ̀ láì kọ́ ọmọ because obìnrin tó yẹ yẹn fẹ́ tó ti mọ̀ bó ṣe level ọ̀gbẹ́ni ó máa fi ẹ̀lẹ̀ ni o ọjà máa bó lórí obìnrin òyìnbó lórí obìnrin ilé lọkọ̀ jàmọ́ ẹ lọ́kùn má bínú ọ̀rẹ́ kò tó ọ̀rọ̀ ni ó kọ̀ jàmọ́ ẹ lọ́wọ́ ni so you gats to like use your brain. Mm. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ eh, Fazil Jamisi wetin you think say i fit do now. mo ti pèlè ní àná. ẹ eh, láàárọ̀ yìí. activities ẹ You should just tell me, see, I'm quite busy right now. I'll call you later in the evening around 6, 7. Right. And what time is it now? So, má dúró kó pé ìwọ tí ó as a responsible gentleman wey you be tó confirm. sáwọn ọkùnrin. confam. you doing today How are you? báwo ni gbogbo ẹ̀ you understand when am I going to take you out hmm. have you eaten you know should I obìnrin ọkàn wa very very soft she penetrate in but iṣẹ́ kù sọ́wọ́ we only ní láti máa fún close market hmm. máa fún ní attention. o ṣe ọmọ mi o ṣe paasi agba yìí. ọ̀gbẹ́ni nígbà she just make man na mouth she get hmm. as she big reach no dey do one round finish. Oh. Ah, ah. can you imagine which kind of nonsense be that one sef. which kind of nonsense who you dey talk say dey do nonsense bisola abu abu abu say dey call you no dey follow me talk that one o oh. i no be your pikin i don't be small pikin for this game I beg. which level now. susan wetin. susan watch your tongue. jọtí mi ò bá wọ̀ jẹ́ kí ló fẹ́ ṣe fún mi. má ṣe mẹ́wàá i will beat you black and blue tí kò dé sí kankan tí o máa ṣe sí. abeg all this one na story o ò lè ṣe nothing. èmi nínú ilé yìí àjọ máa rí ni. o ò lè ṣe nothing nothing. ṣe ṣe ṣe ṣe ẹyin girls kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan. o ò dẹ̀ máa bí. ọ̀jẹ̀ yìí mà ní ọ̀jẹ̀ burúkú yìí ṣebí ibi tó tẹ̀lé mi lọ ni máa ń ti rí ó wá sọ fún mi pé máa yẹ fún òní nọ́mbà Susan tí èmi dẹ̀ mọ̀ tí èmi àti ẹ̀ tí a jọ mọ̀ Susan yẹn ó jí nọ́mbà yẹn lórí fún mi ni ó wá pa ó kí máa yẹ fún òní nọ́mbà. Bísọ́lá èmi èmi jí nọ́mbà ah, ó dẹ̀ ń parọ́ láì kú mi. láyọ̀ wẹ̀ ó àṣẹwọ́ ó ti tó kí ló ń wọ́rì yín kí ló ń ṣe yín torí ọkùnrin kan ọkùnrin kan lẹ ṣe ń jà lẹ kígbe gbogbo compound everybody is listening kí ló ń ṣe yín gangan ẹ ṣé two sublet tí ṣe rí ni ṣé three sublet tí ṣe rí ni ẹ watch o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gidi gan abeg anyways yẹn kọ́ ni problem the koko be say a ní pati kan tá à ń lọ ṣe bẹ́ẹ̀ ń jà torí ọkùnrin ni. <laughs> my friend. ẹ máa rọ́kùnrin ẹ máa sá kábàkábà báyìí ẹ máa sá ẹ lọ dress up ẹ já lọ́jọ́ and have fun so oya na come dey fight ẹ ń jà torí ọkùnrin ah ẹ fall hand me man but eh, hold on jẹ́ n pàdé kẹ́ náà sister Mary calm down now kí ló dé ah. for this house. kò má gbé kọ̀ọ̀lẹ́ o. hello Adùkẹ́ how far báwo èmi àti Susan àti Bísọ́lá ń jáde ni a máa keep key fún ẹ alright then bye ẹ jẹ́ àwọn dẹ́jọ́ ìjà rẹ ẹ yà náà wá ẹ ṣe ń ṣe báyìí náà hmm. kò make sense náà abeg muna go dress ẹ jẹ́ dress up jàre. ẹ jẹ́ lọ múra kọ́kọ́ para wọn okun. ọkùnrin. bàbá lákú bàbá ẹ̀ máa para ẹ̀ nítorí ọkùnrin. ẹ calm down Careful, fúnra yín brain. aṣẹ́wó bọkọ̀bọkọ̀ òṣì hmm. onírànú. ẹ ṣáà dáhùn òun níranù. Sam Sam where are you? Ah, ah. ah, bò kí ló dé tí bọ̀bọ̀ yìí máa mix mineral sínú bottle water ó tiẹ̀ tutù tù gan èyí tí mo ti rin gbogbo náà rù. Ah. sam. kí ló ń kí ló dé tó gbé nǹkan tí mo gbé sílẹ̀ tó ń gbé sẹ́nu. bọ̀ ṣé nítorí drinks ló jẹ́ máa pariwo báyìí. ó should have waited for me to come back tó bá wọnú lé mi kó ṣe gbogbo tó bá rí mẹ́lòmọ́ àgbẹ̀nu sí náà. ee jọ ṣé nǹkan mi wà nù drinks yìí ni àbí nítorí mineral ló ń jẹ́ máa kọ kó máa flare up báyìí mi understand. ṣé o mọ nǹkan tẹ́mi pò pọ̀ sí báyìí o mọ̀ nǹkan tí mo pòpọ̀ sí bíbá o kò dé o wọlé o tẹ̀lé kẹ́ni tó ní déédéé o ti yá ń gbé nǹkan o ti ń gbé mu aṣátẹnu ni ẹni orí mi ní ara sún mi báyìí o gbé yẹn èyí tí mo pòpọ̀ ló gbé kí ló ń ṣe ẹ̀ náà ah. kí ló ṣe ẹ̀ Àdùkẹ́ ah, Àdùkẹ́. gbé sórí iná látàrí nǹkan. ẹ òun náà ni mo sáré lọ check in sin yẹn ó kàn kó mi gbẹnu rice yẹn ṣó ti gbọ́ ẹ pẹ̀lẹ́. bọ̀ kí ló fi sínú drink yẹn náà. ẹ mo kàn fi kíní. kíni kíni ásá mi kíni. ok calm down um, india m ló wà mẹ́ torí mo kàn máa fẹ́ relax ara mi. so ìwọ náà mu igbó. I can still get over Remilekun and her friends way of living ìwọ náà mu igbó. don't touch me don't touch me this was the same thing tí Láre sọ wípé òun fi ń relax tí mo fi quit relationship pẹ̀lú ẹ̀ so ìwọ náà mu igbó. Eh? baby just listen to me ohun nǹkan tó ṣẹlẹ̀ bí ó kàn ṣèṣe ló fi bá kíní mi báyìí tó wá wọ pẹ́ díẹ̀ sí i òun ní rí nǹkan báyìí mi báyìí. o oh, ò ṣèṣì ó mọ pé mo kàn kọ́lẹ̀ lórí fóun pé mo ń bọ̀ bọ́ mi sọ táìmù fún ẹ so ká ní mo sọ táìmù fún ẹni wá tẹ̀ ti páàkì gbogbo ìwà tẹ̀ ra tọ́jú ẹ̀rọ ọ̀rọ̀ máa yọ ọmú ẹ tí a máa fi marry i'm highly disappointed in you. Eh? Uh, okay, I'm so sorry, Sam ìwọ náà mú igbó ta ni mo fe trust no ta ni mo fe trust Eh, the same thing tí mo sọ fún rẹ̀ mi lẹ́kùn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lélẹ̀ mo wọ́n pẹ́ mo wọ́n máa rújọ́ fún ewúde mo máa sọ fún mi pé kí n ní sùn àṣìwọ̀ náà mú igbó ìwọ náà mú igbó. o ti ń pariwo. wọ́n máa pẹ́ wọ́n pẹ́ wọ́n pariwo òun mú gbóhùn sọ fún un sọ fún pé mo gbogbo èèyàn máa gbọ́ sí i eh, ẹ kí ló sọ fún don don come close to me ṣe ń bínú sí mi ni ṣáà ti bẹ̀rẹ̀ ṣé torí nǹkan tó ṣẹlẹ̀ ló sì ṣe ń bínú sí mi báyìí listen ṣòrí tí a bá gbàgbé ọ̀rọ̀ àná àkínríyàn bá ṣe rí moreover mo ti bẹ̀ ẹ́ má bínú náà look at you standing on the road kò make any sense mo dẹ̀ mọ̀ pé school ló ń lọ wọlé sínú mọ́tò kì í drop ẹ ní school. so omi ni pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò tó torí àbí tó bá yẹ wàá gbé mọ́tò wa máa lọ mo ti bẹ̀ ẹ́ like i said earlier tí a bá gbàgbé ọ̀rọ̀ àná a kì í ríyàn bá ṣeré ẹ ṣé tí o bá tún mọ ẹlòmíì náà tẹ́ni ẹ náà bá ṣe ẹ ṣùgbọ́n tó fi yẹn náà lẹ́nu ní bá sọ̀rọ̀ kí ló dé táwọn báìkì yìí ò wà báyìí. ooo ọjọ́ tó bá ní ìdáwọn báìkì yìí ò lè rí wọn ẹ ah, abiru kí lè lè iná. Ah. baby i'm talking to you. ọmọ pé títí làwọn máa embarrass me ní títí hello wo báìkì náà ni mò ń dúró dè o ẹ òun ló ń kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ bá mi ibi tí mo dúró sí ẹ tó bá ń ṣe torí pé mi ìrí báìkì látàárọ̀ ni àwọn adánidúró dolí gbèsè yìí wọn tẹ̀lé wọn ò lè wá síwájú mi kó wá máa sọ nonsense àwọn aláìní ṣóòṣì. baby, you know what See, ẹ wọlé sínú mọ́tò kí n gbé ẹkún rẹ̀ please má embarrass me délẹ̀ jọ́ torí ọlọ́run.

bàjẹ́. kò lórúkọ méjì kò dání o. irú kí lélẹ́yìí why me. why my life has to go this way. I don't know. I'm feeling low. Right fi mí lẹ̀ lọ́rùn ẹ jẹ́ ṣayé mi. Ìbàjẹ́ ìbàjẹ́ defamation kò dára. Ìbàjẹ́ ìbàjẹ́ olórúkọ méjì kò dání o. My people, how you dey? Oh, Maria. Yeah, oh, Maria. Everywhere good. See this one? You see my pocket. You see this one. Better market. Eh. To take on, your life never remain the same. Ah, ah, ah, ah ká má torí onípò ńlá jẹ́ ká What is that first? Defamation. Show us now. Eh. pàtẹ́kà náà fẹ́ àfẹ́ bọ̀n Bon, ò kọ́ bọ̀n ọ̀sán wa make all of us gather go mu you understand. Nobody dey sleep tonight o. Na night vigil na be the pastor. Na the na the experience we go do tonight. Na dey minister. <laughs> Oh my God. Baby, what did happen now? <laughs> market. Try and make you hear. Okay. bàjẹ́ defamation kò dára ìbàjẹ́ ìbàjẹ́ kò lórúkọ méjì kò dání o kì í bá ní lágbà kékeré ní tí ń bá ní lọ máa ná enjoy my life. Ohun tá a bá kò ní ṣe yóò rè. When I die, when I go for my obituary, life will spend. Ìwà ipá àlè kò tọ́ sọmọ lúwàbí lúwàbí ká má torí òní bọ̀ọ̀la jẹ́ ká ṣọ́ra ká ṣọ́ra. Ìbàjẹ́ bàjẹ́ defamation kò dára ìbàjẹ́ ìbàjẹ́ so ìwọ wọlé wá sùn lálẹ́ àná and you are coming back at this time of the day. Hmm? Now <laughs> we be the bad girls abi see our good looking girl <laughs> anyway you are free to join us. wà á ní sùúrù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé ti yẹ nǹkan tí mò ń sọ ṣórí ìwọ ti sọ tiẹ̀ wá tiẹ̀ ní sùúrù kó gbọ́ ti tọ̀dọ̀ tiẹ̀ náà èèyàn kí ń bínú títí tí kí hàn tijú pa ọ́ ẹ jọ̀ọ́ tó yọ ọ̀gbọ́n. Fazima o kò ń sọ̀rọ̀ báyìí imagine so kí n má lè wá sílé boyfriend mi kí n rí nǹkan lẹ̀ kí n mu ẹ ìwọ náà wò náà ó kì í wá imagine pé ká ní nǹkan míì tó máa pa mí ló lọ fi sínú drink bẹ́ẹ̀ kí ló gbé mu ṣé nǹkan tá a máa sọ́ọ̀sì làwọn máa sọ ni. understand understand ah. just take it easy nísìnyí kò bọ side story tiẹ̀ kó tó judge nísìnyí. imagine wá káwá wò pé ọjọ́ yẹn tó ń ṣe kinní tó kù sí yẹn ló kù sí kí làbá máa sọ́ọ̀sì tó bá jẹ́ pẹ̀lú tó máa pa nínà ní kọ́. I said I'm sorry that is not my way wọ́n mọ̀ ó ṣàmùkú tó bá gbóúnjẹ fún mi kò máa fọwọ́ gun báyìí mi ò lè jẹun dáadáa tí bá dẹ̀ ti go to stress me. ò rún sùn sáwọn tèmi kan wọ́n lọ́jà mi sí pé tí máa ń lo kíní We máa fi ń mú nǹkan pé To máa jẹ́ kí n máa jẹun pé màá dẹ̀ máa ọ̀rẹ́ tó o bá jẹ́ òwe ẹni tí a bá sọ̀rọ̀ èròjà ló ń bọ́ onítàn you guys are not adults. Say you understand? You guys can handle things. Ẹ ṣe ọmọ kékeré mọ́. No matter what, even Aduke ó ti explain for ẹ pé kinní kò ṣe pé bí òun lò for any other reason na pé torí kò òun lè jẹun. So I believe you guys can sort things out. Ṣé you get? And by the way, gbàtẹ́ máa pé tó pé babe mi lẹ́ǹkan ẹ̀. We are about to go out. Ṣé you get? So if you guys don't mind, can you please excuse us? Eh? Aduke, please. Huh? All right. All right, pass it. Yeah. Daddy. Yep. Okay. Okay. Ẹ ṣé gan-an. Thank you. Fi mí sílẹ̀. Fi mí sílẹ̀. Orí ń sin owó ajé káwọn èèyàn máa wo èèyàn bí èèyàn burúkú. Ẹ́ ká ní kíní ká okay Why you máa jí pé kò ń ṣe nǹkan míì ló dà sí inú drink lọ́jọ́ yẹn tí mo mú nǹkan kí la bá máa sọ́n sìn. I'm so sorry. I'm not to realize pé àwọn kan bẹ́ẹ̀ happened. Truth happens. I promise you I won't do it again. Hmm. You sure? I cross my heart. It's okay. It's okay, babe. It's fine. Yes, That's my baby. Thank you so much. If you no want 20 million, he say he no want and he go back and go, back and go. Yeah, feel left. If I ask for Ferrari, He say he no get and am up pack and go. As in, ó lọ lọ man. Dúkẹ́ Dúkẹ́, how far ah, babe? Adúkẹ́ ah, babe. Adúkẹ́ kí ló ṣẹlẹ̀? Ọkùnrin máa lejú kiri. Eh? Ilé ayé yóò rí Ah. Mo fẹ́ rí ẹ̀yin gẹ́ọ̀sì yìí. ṣọmọ nǹkan àdùkẹ́ èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí o èmi fẹ́ lọ rí aláàjì tèmi nìkan ṣoṣo ẹ tìjẹ́ kan ah! ṣọmọ kan tí mo bá dé ní alẹ́ hmm, ohun kan tó bá fẹ́ bẹ́ẹ̀ mi sọ wàá mi sọ àmọ́ lọ́wọ́ yìí o o lè bá Rẹ̀mílẹ́kún àti Bísọ́lá sọ̀rọ̀ ọmọ aríyìn lẹ́ta see you. Mm. Enjoy yourself to the fullest. ọ̀rọ̀ lórí ìgbé ayé tí ìwọ àti àwọn ọ̀rẹ́ yìí ń lébi èyí ni mo mọ̀ pé wọ́n ti rusticate ìwọ àti Susan kúrò ní school bó tẹ̀ jẹ́ pé a mọ̀ pé léyìí ò ń ṣọmọ school wa nítorí àwọn ìwà ìbàjẹ́ ìlọ́dẹ̀ fi lé yín kúrò ní school you smoke you prostitute you drink all kind of hard drugs. Is this how you want to make our mother proud? Eh? And you know, jẹ́ kí n mọ̀ nípa ref tramadol. <laughs> You mean Banku, Ice, Tramadol, Loud, Heroin, Meth, Abewo. Wo fi tiẹ̀ ṣe tiẹ̀. Ṣó ń gbọ́ mi báyìí? Fi tiẹ̀ wọ́n ní kó wá jẹ sàárà ó lọ́jọ́ wọnú ṣé tepo ni àbí ti ata àbí ti iyọ̀ kí ni tiẹ̀ ṣé mo ti gba owó lọ́wọ́ ẹ̀rí pé mo fẹ́ fi ra anything ni àdùkẹ́ leave my life alone fi fi tiẹ̀ ṣe tiẹ̀ o mo fi ọlọ́run bá bẹ́ẹ̀ fi tiẹ̀ ṣe tiẹ̀ kí ló dé gangan. I won't leave you you are my sister my blood sister for that matter ṣó dìgbà tó bá ní cancer àbí okó àrùn tí kò gbóògùn ni. Eh? no what I repay time yìí ni màá lọ fẹjú ẹ̀sùn ìyá Aduke, because i think i can't undo you again. wo wọn Be bí ẹ̀dá tó Aduke. àdùkẹ́ Be ò bí ẹ̀dá kó lọ fẹjọ́ mi sùn de? àdùkẹ́ Be kí ló dé wọn ò bí try ẹ̀ kó rí wo màá fojú ẹ̀ bo idiot. bunch of idiots. Oh. Oh ó jẹ́ rọra ó jẹ́ má ṣe rẹ̀ léṣe má parẹ́ o <laughs> ẹ wo babes má dá lóhùn o mm, mm, mm. sórí ayé ta wà yìí eh. ayé kan ló wà tá bá kú tá bá lọ sọ́run hmm. tá bá jayé yẹn dáadáa bàbá gọ̀dá lé wa padà sílé ayé a ní kó wá tún ayé yẹn jẹ bó ṣe yẹ kó ṣe jẹ <laughs> má dá lóhùn o. wọ́n ní kí wọ́n jẹ part two bẹ́ẹ̀ ni ah, babes enemy of progress sister Mary olóṣì hmm? fẹ́ lọ. Hmm. Idiot. Oh my God. Baby, how are you? I'm fine. About night. fine. My bino sí mi. Ṣé o ń bínú ni? Mi ò bínú. Ojú ẹ̀yìn náà look Fàájì àná ẹ soon. I hmm. feel we need to rest ẹ ṣùgbọ́n èmi àti ẹ ṣì jọ wà láàárọ̀ yìí nínú. ọwọ mo ti fẹ́ máa lọ. kí ló ṣẹlẹ̀ o ò lè tí ì lọ náà. ṣé bí òun náà ló sọ pé ó ti rẹ̀ ẹ́ náà ọmọ ah, ah. ló lè wa. alẹ́ àná ló rẹ̀ mí mo ti wà lákọ láàárọ̀ yìí báyìí náà mm-hmm. ìgbà tí mo ti sùn yẹn tí mo ti jí mo ti gather strength. Are you serious? Ọlọ́run. Oh, mm-hmm. no. So you're telling me that you are ready for me? Hundred percent hmm. ready for you. Okay, but ah, my baby. Baby. Mm. Baby. Kí ló ṣẹlẹ̀? Mo kò ṣe ń jẹ mí lówó. Tẹ̀jẹ̀ káyà mi já. Ó mọ̀ náà. Ṣé torí ẹ̀ ló wá fi le jù báyìí? obìnrin pẹ̀lú owó. ọkùnrin. Eh, okay where's my phone. Eh, thank you. okay. okay. ah ṣé mo ṣì okay give me that your account number again. baby uh-uh. you don't have my account details anymore. Oh, oh, oh, oh, oh. I should, I should, I should, I should. Okay, I think I've seen it. Uh, okay. Eh, successful. Mm. On my drop there. Oh, thank you so much. Ah. Baby. Kí ló fún hmm, five hundred thousand naira ah, fún mi. ó lè jẹ́ káyà mi já. Eh? I love you too. <laughs> Eh? My baby, ṣàlè ṣeré sí. Yes! Eh? Let's go. Alright. <coughs> Calm down, mom. <coughs> Baby, calm. <coughs> Ah, no. Calm down. Calm down. Oh. Ah. hold on, hold on, hold on. Oh my. Take, take. TJ. TJ. Ah, calm. Yeah. TJ. TJ. Yeah. Mm. Mm. Hey ṣe láti láì fún mi. mo kú ó ayé mi ti bàjẹ́ tíjẹ. Hello? Ah, je suis là pour ọ̀rọ̀ ìságbó lélẹ́yìí o ayé mi ti bàjẹ́. Ah, ọ̀rọ̀ owó kọ́ lélẹ́yìí o alájí ti kú. alájí ti kú sínú rúbọ kú alájí ló wà bíbá yìí. tajọ wọlé <laughs> ok wọ́n sùn wọ́n ṣe ń sùn lókè bẹ́ẹ̀ náà. ok eh, kò sí problem ẹ jọ̀ọ́ máa ní láti check wọn kẹ́ tó lọ ṣe understand. Ah, kò ní mo ti sọ fún yín pé wọ́n ń sùn lókè ah, ẹ tún ní láti disturb wọn. protocol ti wà níbí báyìí so nǹkan tó ṣẹlẹ̀ ni <laughs> ẹ ṣe gan. Hmm, okay jọ room two oh two táǹtì sùn sí lánàá ìjọba mi confam lọ́wọ́ ẹni tó wà bẹ́ẹ̀ pé ṣé àǹtí ṣán lè máa lọ. ok alright thank you. àǹtí ẹ má bẹ̀rù jẹ́ protocol wa ní bíbá yìí. múlùmúlù nǹkan tó ń ṣẹlẹ̀ ẹlòmíì wọ́n lè jọ wọlé bẹ́ẹ̀ kán jí nǹkan kan gbé sá àwa látọ̀ máa forí máa rọ i understand. ẹ wo mi látòkè dé sálẹ̀ náà ṣé mo jiyàn tó fẹ́ jí nǹkan ni. ẹ lè jẹ anything bẹ́ẹ̀ ká confirm ṣẹ́gbọ́n ẹ má bínú. ẹ eh, ṣé kò ń ṣe irun two o two kọ lọ wíìkì lọ wò ni. Ah, wo mo jí màá yẹn màá yẹn òdìdé o star ẹ ti parí sínú tẹ wá ẹ wá fẹ́ máa dọ́gbọ́n wá sálẹ̀ kò sí tẹ̀ lọ. Ah. Ah. ọ̀nkú ẹ wá fẹ́ máa yọ lọ. kò sí tẹ̀lé lọ. ẹ pààyàn sínú tẹ ẹ wá rò pé lè wá kú bá a ní bíbá ẹ fẹ́ máa sálọ àbí wo pé máa ń jà. hello sir um, kò sí problem sir bẹ́ẹ̀ ni sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé lálẹ́ àná àwọn tó wá lọ́ọ̀jì lánàá yìí bẹ́ẹ̀ ni sà ìgbà tí wọ́n fẹ́ máa lọ láàárọ̀ ẹ̀ lédì yẹn nìkan ló ń lọ ìgbà tá máa confam nínú yàrá yẹn máa tọ́jọ́ wáyé ó ti kú síbẹ̀ bẹ́ẹ̀ à á jẹ́ kán lọ sà all right sà manager sọ pé àwọn ń bọ̀. èkó ní sọ ẹ pààyàn síbí báyìí ẹ wá fẹ́ máa sá lọ. kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n ṣe méjì ọ̀sùn ni. arábìnrin àdàkọ jẹ́wọ́. kò tí mo mọ̀ mo ti sọ fún yín. mọ́dà kẹ́sì là ń sọ̀rọ̀ nípa ẹ̀ torí kò jẹ́ obìnrin ni mo ṣe respect ẹ̀. mo kọ́kọ́ pè é sáà ká ní bí ọkùnrin nìyẹn màá ti fìbọn fọ́ ẹ lẹ́sẹ̀ àbí kí n fìbọn fọ́ ẹ lápá lọ sẹ́ńkùlé kó lọ wo gbogbo àwọn tí mo ti fọ́ lẹ́sẹ̀ síbẹ̀ mọ́dà case là ń sọ̀rọ̀ yìí o sọ̀rọ̀ mi yẹ adako jẹ́wọ́ fún mi kí ló mọ̀ nípa ikú Alhaji Ọlátúnjí. mi sọ wí tẹ́lẹ̀ mi ò gbogbo pẹ́ lánàá mi ni aláàjì jẹ́ hmm. torí gbogbo nǹkan tí mo dà lẹ́ni ó láwọn ni mi tún wà lọ́pàá lánàá mi. Hmm. o mọ nǹkan kan mẹ́wàá táwọn olóòtẹ́ yẹn ò bá rí ẹ wàá sá lọ. mo máa jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé lálẹ́ ọjọ́ òun èmi àti alájí lọ sí òtẹ́ ọ láti sùnwọ́jú ó di àárọ̀ nígbà tá a jí mo sọ fún alájí pé mo ti fẹ́ máa lọ alájí wa ni ìṣeré fún àwọn kí n tó máa lọ àmọ́ kí n tó ṣeré fún alájì alájì transfer owó sí mi. èló ló transfer fún ẹ. five hundred thousand. five hundred thousand apààyàn ni ẹ olè ni ẹ so torí five hundred thousand ló ṣe pa alájì. rárá báwo kò ní sìn. mi ì pẹ́ wọ́n nítorí pé àwọn tó ní òtí ẹ̀ mọ̀ pé a máa ń ṣiṣẹ́ wa bí iṣẹ́ náà ṣe gbé kéṣẹ́ wa bí tó bá kọ̀ tó bá lò jẹ́wọ́ wà á bá rẹ̀ ń kọ̀tù wà á dẹ̀ pé o ṣẹ̀wọ̀n sọ̀rọ̀ mi yẹ mo padà bọ̀. padà bàjẹ́. Ah, mo fún ọwọ́ ara mi balẹ̀ ara mi jẹ́ ẹwọ ẹwọ ẹwọ ẹkú tẹ̀sán látọrọ ìtìjú kò sẹ́ni tọ́rọ̀ yóò dùn ìyàlẹ́nu ló kàn jẹ́ fún mi wípé báwo ló ṣe máa conclude pé Susan ló pa Alhaji ẹ ó yẹ kó ṣe proper investigation kó tó jump into conclusion. Àdùkẹ́ nǹkan tí mò ń sọ gan nìyẹn báwo ló ṣe máa dá ìjọ life imprisonment fún Susan lórí ẹ̀ṣẹ̀ tí kò mọ̀dí kò mọ̀wọ́ kò mẹ́sẹ̀ kò mọ̀ kókó ń pa ẹ̀ náà that means a lot of people don't want in prison Yeah, it's tí wọn ò mọ kankan nípa ẹ̀ ló ń Joe, my lóòjọ́ my show, oh ẹ̀ máa ṣọ́ I'm okay. You know, my show kẹ́yìn náà máa ṣọ́ra yín. Ah, ìwọ Ọlọ́run I want to stop all this mo fẹ́ stop gbogbo nǹkan tí mo I am tired. God mi fẹ́ bábà ikú lọ ìwọ ló ṣàánú mi jọ ah Susan. You girls should stop crying but ẹ̀yin girls yìí na you need to change from your ways ẹ ẹ lè continue báyìí. Ah, ó ti how long will you girls cry ó it's okay rẹmi lẹ́kún. Bọ́lá ó ti tó àmì ìzẹ́lẹ̀ iná máa kọ́ ẹ̀yìn tó kù lọ́gbọ́n. ìbàjẹ́ ìbàjẹ́ kò dára. ìbàjẹ́ ìbàjẹ́ kò lórúkọ méjì kò dání o. irú kí. by me. Why my life has to go this way? I don't know. I'm feeling low right now. Every minute, Lord, where they shine me. Ibaje, ibaje information kò dára. Ìbàjẹ́ ìbàjẹ́ kò lórúkọ méjì kò dání o. Kì í bá ní lágbà kékeré ní tí ń bá lọ. Ìbàjẹ́ ohun tá a bá fò ní ṣe yóò béèrè bó dọ̀la bó dọ̀la ìwà ìpáàlè kò tọ́ sọmọ lúwàbí lúwàbí ká má torí òní bọ̀la jẹ́ ká ṣọ́ra ká ṣọ́ra. ìbàjẹ́ ìbàjẹ́ information kò dára.

Ah, ah. kí ló dé. ó ah, tiẹ̀ dẹ̀ ní sùúrù babes calm down now wọ́n ti bèrè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀ ta fi ń jó o adé ṣàlàyé fún yín kó tó ṣẹlẹ̀ ẹ́ ó wá mú music ó wá pamọ́ wa lára kó dá now kò létò yẹn now anyways ìkan nínú àwọn aláàánú wa ìkan nínú àwọn tó ń ṣoore fún wa òun ló ṣe rẹ̀mí lẹ́kún láàánú babes tó bá ń gbọ́ ó pọ̀ tó bá gbọ́ ó pọ̀ pọ̀ pọ̀ na that kind money we dey talk about. Hey, yeah, congratulations. Susan Lofuni life imprisonment yẹn Eh, tí mọ nǹkan tẹ fẹ́ ṣe sí gbogbo ìbánu òṣì orí yìí náà ló gbé lọ síbẹ̀ o wọ ẹyin yìí ẹyin méjì ẹ ti ẹ̀ lórí kọ̀ọ̀kan tẹ̀ ń rò orí burúkú tẹ̀ ń ṣe yìí náà ẹ sì wà nínú ẹ̀ ẹ́ Adùkẹ́ ṣóun wíṣù wa bad ni. kí ló dé. <laughs> mi bad ke. sórí ọ̀rọ̀ títí ẹ ló máa sọ rẹ̀ mi ní láti stress ara mi lórí ẹ rárá ọ̀rọ̀ ẹ báyìí ló máa sọ rẹ̀ fún mi. Idiots. orí wọn. etí ẹ̀ bá wà kórìí mo tàbí ó jẹ́ má parẹ́ ẹ má ṣeré ẹ léṣe èèyàn kan ló wà ní ọgbà tó ń ṣe life in prison má ṣeré ẹ léṣe. ó ga o ṣé ẹ bẹ́bí ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ bàbá o àwọn èyí ni o lè lè màámi ọ̀rọ̀ rẹ̀ mi lẹ́kún òye mi mọ́ ǹjẹ́ mo pọ́n ti rusticate rẹ̀ mi ní school rusticate ẹ kí ló ṣe kò ṣe pé wọ́n lè nìkan ní school o rẹ̀mí mu igbó àti oríṣiríṣi nǹkan rẹ̀mí mu igbó ó mu igbó igbó nìkankan ó tún mu kókè owó ta ló ti bá ta ló kọ ẹ mo dáràn mo dáràn mo dáràn mo dáràn mo dáràn rẹ̀mí mu igbó wọ́n ti wá lé skul pátápátá báyìí torí ẹ̀ ni mo ṣe ní kí n wálé kí n wá sọ fún yín kẹ́ tètè mójútó kẹ́ lè máa ṣe sí ni o. Ah wo ó ti dá o èmi máa dé skul yín yẹn o máa dé bẹ̀ torí pé èèyàn ní lajú sílẹ̀ báyìí kí tàlùbọ̀ kó wọ̀ o máa dé ibẹ̀ máa gbọ́ tó fà tó fi dáwọ́ lérú nǹkan bẹ́ẹ̀ rẹ̀bí mú gbọ́. nítorí ẹ̀ gbọ̀ngàn ni mo ṣe wálé kí wá fẹjọ́ sí bí àtẹ̀yìnbá tún gbà wí á tún fòpin sí gbogbo eléyìí òmù gbọ́ òmù gbọ́ jésù ìdáhùn ọlọ́run o. ọ̀rẹ́ mi. sori kini yẹn. Mm. ó máa gbé ẹ lọ another realm nǹkan tó ń sọ lọ́wọ́ ẹ̀ nìyẹn. ṣé pé ṣé eléyìí wọ́n ń pè ní gbáǹkú. ó ti yí ẹ ah high five baby girl. o ṣé ọ̀rẹ́ mi i want to be in that realm. sori rẹ̀ mi ẹ cloud nine mo dáràn Rẹ̀mílẹ́kún ah, ah. Rẹ̀mílẹ́kún ah, wọ́n wí bẹ́ẹ̀ mo dẹ̀ bá wà. ṣó ṣe èrè ni ṣó ó wà lọ sọ́kọ́ mi pé èmi èmi èmi sọ fún mi. Rẹ̀mílẹ́kún Rẹ̀mílẹ́kún ọlọ́kọ́ mi sùn mọ́ mi ṣó ṣe èrè ni. Rẹ̀mílẹ́kún mọ́ mi kí ni ẹ fà yé mi sílẹ̀ jàre kẹ́mi fà yé ẹ sílẹ̀ àmọ́ níbi níra ṣé tó sa yé ẹ jàre mo dáràn ká ní mo mọ̀ pé olórí burúkú ni ìwọ tómi lọ́la yìí ṣé máa fún ẹ ní nọ́mbà ẹ̀gbọ́n mi kò pé ẹ́ yéésù ni o. wetin dey worry dis one wetin dey worry you too. wo ti máa mú ìyá ẹ̀ ń gbòòrò. kò sí kankan tó fẹ́ ṣe. ti máa mú ìyá ẹ̀ ń gbòòrò. kò sí kankan tó fẹ́ ṣe jọ. òní dúró wò tán. ẹ ààrẹ ni mo kọ́ tó sọ̀rọ̀ ẹ̀dá mo kọ́ tó sọ̀rọ̀ ẹ̀dá ìyàwó ìyá àwọn ọmọ ló ṣe ààrẹ òun wọlé nìsín wọlé nìsín <laughs> wọlé nìsín kó ah. ni. bẹ́ẹ̀ni àjọ ń lọ kọ́ọ̀ṣì yíyá ó yà wọlé wọlé orúkọ jésù ni a gba àdúrà àmín àmín àmín lórúkọ jésù. ẹ kú ìtọ́jú ẹ ẹ ṣé lágbára ọlọ́run ẹ jèrè ọmọ. àmín àmín. Hmm, àǹtí ṣé ẹ ṣetán láti fi ayé yín fún jésù. bẹ́ẹ̀ ni sà mo ti ṣetán sà. mọ́mì nígbà tí ọmọ yín ti sọ pé òun ṣetán láti fi ayé ẹ̀ fún jésù kò sí wàhálà pastor Jacob ló sáré wá pè mí ó ní ẹ ti wà ń bì ìtorí ẹ ni mo fi tètè sáré wá attend sí yín ẹ ṣáà ní sùn nígbà tọmọ yín ti sọ pé òun ṣetán láti fi ayé ẹ fún Jésù kò sí wàhálà bàbá mi apostol Ọlálẹ́kan kò ṣe tì rí àwa náà ò ní ṣe tì. ẹ ní ṣe tì àṣetì bó ní ṣe Ọlọ́run. nǹkan tó máa ṣe ni pé ó máa wà lágbègbè wa fún ọjọ́ mẹ́ta láyìíká ẹ̀ láyìíká ẹ̀ pẹ̀lú àwẹ̀ ọjọ́ mẹ́ta. máa ká ṣe kele bàbá. rímà kàṣíkè. àwọn ọjọ́ mi àwẹ̀ funfun ni o àwẹ̀ funfun ló máa gbà Pastor Jacob ẹ mú lọ sí yàrá àwọn obìnrin omi àti òróró tá a máa ń lò àti ṣe àdúrà sí torí pé èmi ń lọ sí meeting àwọn elders ṣe ti gbọ́ mọ́mì kò sí wàhálà o. kò ṣe kankan lọ kó àwọn aṣọ ìwà gbé ìgbà tẹ́tí ní kàn fi sí ibi táwọn obìnrin wà ìbínú mi jìnnà sí. ẹ jẹ́ ká gbàdúrà. Mm ní orúkọ jésù àmín ní orúkọ ẹ̀jẹ̀ jésù àmín olúwa lọ́wọ́n ọba tó fara tì kábíyèsí a fi àwọn ọmọ ilé yín ní ọwọ́ ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí àdúrà ẹ gbà ní orúkọ jésù olú ẹ bá wa wò. àmín. báwo ni mi wà òkè o mi wà òkè rárá àti rárá ó ṣàmókù ni mo bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà tí wọ́n fún mi. èmi ló bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà ó dẹ̀ tí ì parí ẹ̀ by the time tó bá máa parí eléyìí méjì tó kù máa wà easier fún ẹ. wáì tó ṣe ń sọ̀rọ̀ báyìí ṣó mọ nǹkan ṣó lè bá mi get loud five k jọ jọ. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ah, ìgbò ṣàsọ fún wọn pé kán bá ẹ rà á jọ. nílé ọlọ́run ṣebí ilé bàbá mi mo wà kí ló dé. oh sorry my dear mi ì bẹ́ẹ̀ get anything wọ́n ń gba òròmọdìẹ lọ́wọ́ ọkọ oníwọ̀n jẹ́ kó lọ sátàn lọ jẹun ah ah Rẹ̀mílẹ́kún you need to get yourself together. jọ náà jọ. no no no no no no mi ì get ẹ̀ fún ẹ wo mo tiẹ̀ ti ń lọ gan. ah ah ọmọ pé tí n bá fa kínní mo lè kú jọ náà. o lè kúkú kankan ṣùgbọ́n mo ń lọ. ó ti ń lọ nìyẹn ni Adúkẹ́ Adúkẹ́. ó ń gbàdúrà ó ń gbọ́ tèmi o. oore tó ah, ah, ibi lẹ wà ni. bẹ́ẹ̀ni bí mo. Ah, torí yín mo ṣe ń sáré bọ̀ láti ibi tí mo ti lọ jèrè ọkàn pé àkókò ti tó it's time láti gbàdúrà àti láti anoint yín ẹ dìde dìde ẹ jẹ́ ká wọlé àpáta ayérayé ọlọ́run ìyanu ẹni ìsádi wa gbogbo ìdílé jẹ́. jọ ẹ ẹ má gbọ̀n ṣé kò sí ẹ sọ̀rọ̀ ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan ẹ̀wọ̀n mo ní assistance five k ni mo ah. fẹ́ fi ṣe something very important mo máa fún nípa rẹ̀ five k bẹ́ẹ̀ni five thousand kọ́ nìyẹn. bẹ́ẹ̀ni péré. five thousand pọ̀ ní time ten sọ yìí àmọ́ ṣebí wọ́n sọ wípé kẹ́ má kúrò ní agbègbè yìí. bóyá kẹ lọ bá dádì inú ilé. Ah, ẹ wo ẹ jọ ẹ má pe dádì ẹ jọ ẹ wo mo lówó nínú ilé mo lówó ẹ jọ kò nídìí tí ò bá sì ṣe èsì dákun. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ máa ní sùúrù ẹ ṣe nǹkan tó fẹ́ ṣe. ẹ máa ní sùúrù ah, ẹ ní sùúrù zipu yìí ha ni ìhà yìí gbà mí o. pásítọ̀ Jacob. orúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀ ah! Ah! ẹ gba ìtúsílẹ̀. tó o bá tún sọ ìtúsílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ah! pásítọ̀ Jacob nínú ṣọ́ọ̀ṣì. ó ń gba ìṣẹ́gun. tó o bá tún sọ̀rọ̀ ìṣẹ́gun iṣẹ́ kínní. ẹ gbà mí o dáàdì ẹ gbà mí o. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀. mọ́mí kí ló ń ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pásítọ̀ Jacob àti ọmọ ẹ mo bá ọnu bí wọn fẹ́ bá ṣàṣepọ̀. Ah! pásítọ̀ Jacob pásítọ̀ Jacob ṣé nǹkan tí bàbá mi nínú olúwa apostol ọlálẹ́kọ̀ ayọ̀ ní fi kọ́ wa lè. Eh? Ah! bàbá tó bá di Sunday ní ìsìn eléyìí náà ló fẹ́ kà lẹ́sìn àbíkọ́ ni kà lẹ́sìn àárò bọ́jú iwájú ṣọ́ọ̀ṣì ó fẹ́ kọ́ wọn ní Sunday school àṣírí ẹ ti tú. mọ́mí ẹ ṣáà eh? ní sùúrù fún wa ẹ ní sùúrù pásítọ̀ Jacob. Ah gbogbo àgbàgbàjọ ló máa gbọ́ sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ pásítọ̀ Jacob ah wo wàá rí nǹkan tí gbogbo àgbàgbàjọ á fojú ẹ rí. tí mi bá wá sásìkò nǹkan kí ni ìbá ṣẹlẹ̀ kí ni ìbá ṣẹlẹ̀ nínú ilé Ọlọ́run. ẹ ṣáà ní sùúrù ẹ ní sùúrù fún wa ẹ ní sùúrù fún wa ìwọ ah o ti gungi kọjá ewé. ẹ kà ẹ kà mí. Ah! ó oh, torí mi rí i ibi ìdẹ ni mo mọ̀ tóun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ máa ń jẹ́ sítọ́ tí máa ń gbogbo òmùkùmù wọn mo ti wọ everywhere kò sí níbí báyìí. Ah, mo dáràn ah! ọlọ́run o ẹ jọ kí la fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀ sí báyìí nígbà tó sá kó omi tó ti ní kó gbàwẹ̀ kó gbàdúrà ní kí la fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀ sí. wọ́n mi ṣe bèbí pé bẹ́ẹ̀mí lẹ́kún lè gbàwẹ̀ ẹ òkè kí ló yẹ bèbí pé ó fi já báàgì yín gbà torí owó tó fẹ́ fi mùmú kùmù yẹn gangan gangan ló fi já báàgì yín gbà tẹ́ bá mọ̀. Hmm tí ò bá lè gbàwẹ̀ ní ìsìn tí ò lè gbàdúrà kí lóògùn ayé ẹ̀ ṣe fẹ́ ṣẹ́ ah, ṣé mi ṣé mi mo fẹ́ bá ṣe ni ṣe bọ́lọ̀ náà la máa kẹ́kọ̀ọ́ tó máa bá ṣe. èmi tiẹ̀ ti pàǹtí àjọkẹ́ mo ti ṣàlàyé fún wọn o. o pe àjọkẹ́ kí ló pè fún. ṣé gbogbo wàhálà tẹ̀ ń ṣe kiri ìgò tó ni ah, ah, ilé ẹni kọ́ láti ń jẹ̀kúté lé onídòdó ṣé gbogbo aṣọ làyàn sá lóòrùn ni ṣé àtúnjẹ́kọ́ tó máa kígbe yẹn káàkiri. mo mà dáná ẹ jésù irú wàhálà wo lè lè bá ìwọ náà. mi nǹkan sàn ẹ̀rọ dàbí iye iye kan lábọn náà ṣá ẹ̀rìn èjù mẹ́ta lọ mm. ìlà mi bòun tó tójú èyí mọ́ra kébà sàdùkẹ́ kó pè mí orí ìrìn gan ni mo wà kí mo mi wá bó ṣe adá fún mi káàkiri. ẹjọ́ mi kọ̀ ẹjọ́ mi kọ̀ kò sí fóònù lọ́wọ́ mi. ẹ sì fóònù lọ́rin. kò sí fóònù lọ́wọ́ mi ọmọ náà ló gba báàgì mi kò sí fóònù lọ́wọ́ mi mi ò rí báàgì mi ò rí fóònù. kàìbọ́lá wà bẹ́ẹ̀ òun gangan dà. ẹni tó ti sá kúrò ní ṣọ́ọ̀ṣì ibi ìdẹ ni mo mọ̀ tó wọn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ti máa ń mu ìmukúmu wọn àti wá everywhere níbi báyìí òun lèmi náà ṣe pè yín pé kẹ́yìn náà máa bọ̀ bí kẹ́ wá bá wa ń bí mo tẹ̀wé pé báyọ̀dọ̀ yín ló máa wà ni. ìgò ti bùkú ọmọ mi mu dúrọ́ọ̀gì ìkẹ́ àrè ṣọ́ọ̀ṣì ráàbù lọ́rọ̀ ọmọ nídìí. mi ah, ah, ah. ì ṣe ní ni kò lọ ṣọ́ọ̀ṣì ohun tó dáa fẹ́ àdúrà àdúrà náà la máa gbà eh, eh, èmi tí mo ní kó lọ ṣọ́ọ̀ṣì náà kó gbogbo ẹ lè ṣeé ṣe náà mo ṣe ní kó lọ àǹtí mi rẹ́àbù lọ̀rọ̀ mọ̀ nídìí rẹ́àbù. bẹ́ẹ̀ ni rehabilitation center ohun ọ̀rọ̀ rẹ̀ ní ìdílé ni ibẹ̀ náà ti mí tọ́jú gbogbo èèyàn ní mímu egbòogi olóró àti ẹ ní mímú nǹkan mìíràn kó jẹ́ wípé kí ọmọ mi da gbogbo rẹ̀ pọ̀ ibẹ̀ náà ti mí tọ́jú rìnyàn kí ọmọ bá dẹ̀ ti mí tọ́jú rìnyàn bẹ́ẹ̀ ara rìn á máa balẹ̀ ọpọlọ rìn á máa jí pépé padà ìyìn náà ìyìn lálẹ́ máa gbàdúrà àti ń gẹ́gẹ́ bí abiyamọ lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo rẹ̀ á lè máa ṣiṣẹ́ papọ̀ fúnra rin wọn àdúrà nìkan lè ṣe ń wà nílẹ̀. orí sọ orí sọ kí la ṣe ah, níbo la ẹ ẹ ta fẹ́ mú lọ báyìí báwo la ṣe fẹ́ rí níbo la ti fẹ́ rí. ọkà ìbọn wà gangan ibo la ti lè rí mú. ẹ o àǹtí mi ìgbà tá a ti wo gbogbo ibi tá a ti rí yẹn mo fi pé ilé ló máa wà. ilé bẹ́ẹ̀ ni ilé ló máa wà kọ́lọ̀ ń jí adélé kaba o eh, àmín kí a bá ti ba ọgbọ́n làádá o bẹ́ẹ̀ ni o ọgbọ́n ni gbogbo ń wà nílẹ̀ gbàbẹ́ o ẹni màá tàn bí ẹni pé mo fẹ́ kẹsì mi jáde àǹtí mi ọgbọ́n lọ́rọ̀ kú ìmọ̀ ni à. mo jẹ mo jẹ ká pẹ́ àti ah. ń pẹ́ àti ń ìbàjẹ́ information kò dára. ẹ rà mà ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ ṣe àdúpẹ́ ọlọ́run àbá mi wò tí yín náà ọlọ́run àwa pẹ̀lú ẹ̀ ní dáàbò. ẹ má bínú pé adáyín dúró dé. ìbínú wẹ̀ náà bínú. à ń ṣe kánsẹ́lì lọ́wọ́ ni but a ti ṣetán báyìí ẹ lè máa wọlé wọn. ẹ̀yin ẹ dúró. ǹjẹ́ àjọ lọ.

jèrè àwọn ọmọ náà bẹ́ ṣe ń tọ́jú gbogbo ń bí ọlọ́run bá yín tọ́jú ọmọ tí ní ọmọ yóò ní yàyàkuyà ọkọ mi. ẹn mọ́mi ẹ̀yin náà rí i pé ara ti yàtọ̀ sí ìgbà tí ẹ kọ́kọ́ gbé débi àwa dókítà ń gbìyànjú ni ọlọ́run ló ní ìwòsàn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ náà mo ṣe ń dúpẹ́ mo ṣe ń dúpẹ́. mọ́mi ẹ̀yin náà mo máa bẹ̀ kẹjọ kẹ má bínú sí mi oh. ẹjọ́ ẹjọ́. Nyerebinu. Um, oh. Nyerebinu bí apá ìkíni mi dùn Yà Rẹ̀mí, àtìgbà tí wọ́n ti gbé wá síbí, à ń béèrè àwọn questions kan lọ́wọ́ ẹ̀, ò rí lè dá wa lóhùn. But àwọn family ẹ̀ ló wà ń bí, bóyá o ní one or two things láti sọ, kò lè ṣàlàyé fún wọn. parí ẹ̀ ni pé mo like ẹ̀bà ju ara mi gan lọ. ẹ̀bà ṣá jó fún mi kí ló máa fi ń jẹ náà. Hmm, bí a ti bá rí la ah, máa lẹ́ bẹ́ẹ̀ ni it makes sense bàjẹ́. ẹ̀bà ti la bí oúnjẹ wo ni. ìyẹn náà máa lọ ẹ̀bà tútù ilá gbóná jesus ó lọ ó lọ ó lọ. àmúkọ. so ó lè fi ẹ̀bà jẹ omi nìyẹn. ah ìyẹn gan ló tún dájú bó tí sápá wa bú mi nìyẹn o ah, tí ò sẹ́rù lẹ̀. mo fẹ́ fún ọ bẹ́ẹ̀ mo fọ́ fún mi gan o ẹ̀bà. ẹ wo gbàgbọ́ rẹ̀mí lẹ́kú àdùkẹ́ ẹ pẹ́ gan-an lé ní ẹ ń pẹ́ báyìí tẹ́lẹ̀ náà kí ló ṣẹlẹ̀. ó ga ọ kí lẹ ń ṣe bí báyìí guys àti late class now ẹ ó yẹ kẹ́ ti wọnú class now. kí ni mò ń ṣe mí báyìí èmi relax ní tèmi ni mi lè para mi mo relax ní jàre. by this time of the day ẹ àti late now. rẹ̀mí lẹ́kú ṣe mọ nǹkan hmm? mo mọ̀ wípé a ní exam lọ́la ọmọ dẹni last paper but pé mo kàwé lénìí mo kàwé ní last week mo kàwé lọ́la nǹkan tó bá máa béèrè náà lọ́ọ́ ṣe máa béèrè guess what wọ́n ti lè serve sí mi lọ́wọ́ tí wọ́n pe nǹkan tí mo ṣe kà tán báyìí báyìí báyìí mo lọ́ọ́ máa béèrè ní exam mo ti pass nìyẹn ẹ understand mo mọ̀ pé ẹ̀yin ẹ̀ fìwé ní ẹ̀yin ẹ̀ kàwé dáadáa kẹ̀ máa lọ ṣe exam plan tèmi ní wà lọ́kàn tèmi máa gbé ẹrù wọlé street ni sorry o mi i don't understand ẹrù what do you mean by ẹrù. o mọ̀ kàn tó ń pè lẹ́rù. àwọn yìí yóò já rárá o bíbí kan máa ṣe bẹ́ẹ̀ ni tó já ni ó kàn fojú jẹkun ni. ojú ẹ̀dẹ̀ jọ ẹni tó já àṣà sì lè ṣe. àṣe gidi. má wọ nǹkan tó ń jẹ ẹrù máa ṣàlàyé fún ẹ lẹ́tà ó ti yẹ ẹ̀yẹn máa lọ sínú class tá a bá ti bẹ̀rẹ̀ exam ẹ máa kọ́ èmi ṣe ti gbọ́ ẹ ṣe àwọn àpàdé yín bẹ̀ ah, kò mọ̀ kàn tó pè lẹ́rù ẹ ọlá jẹ́ ká máa lọ nà. lọ bo àṣé mo fẹ́ bẹ̀ kọ́ ṣe ni mo ní ká ẹ máa lọ mò ń bọ̀. Ah, ah. àdùkẹ́ bójú mi bójú mi máa lọ a máa pàdé ẹ lójú gbọ́ máa lọ a máa pàdé ẹ ẹ máa kàwé kàwé kàwé kàwé kàwé ẹ máa padà fè náà ni. ó sún mi o àmọ́ wá o a lè ka tàn ra wa títí tí àwa ká àmọ́ bíbá kò bẹ́ẹ̀ ni. kò sí ẹni tí wọ́n fẹ́ ṣe. ó ṣọ. a máa jọ sọ̀rọ̀ náà ni. what are you doing here i'm relaxing you are good thank you finish. ó sọ̀rọ̀. ó jẹ́ ní ti fún mi. Hi. Ẹ̀hẹ́n, hi. Kí lẹ̀yin ṣe ń bi? Bí jẹ́ ẹ léèrè. Ọmọ máa lọ pàjọ́ àpàdé náà kíláàjà rẹ̀, èwo ni kí là ń ṣe? Kí lẹ̀ ṣe bí ìbéèrè ìmájì? Ó wà lára yín. Jó fẹ́ wọ́n wà lọ. Guys, guys, my papa go kill me for this result, I swear. Ah! Fail result. Ee, eh, aṣọ, ṣé yẹn mi pa fail ní life fún mi? Yíyan mi pẹ̀ fail ní life now. Kí ló wá dé tẹ ṣe wá ń kàrà mọ́ ẹ̀? nǹkan tẹ ní láti ṣe ń put more effort ní so. gbẹ́nu ẹ sàn jàre nítorí gbogbo tí wàá pàṣẹ sí o wá sọ ìjẹun tó lọ máa sọ̀rọ̀ sáwà o wá fún wa ní motivation ọ̀sẹ̀ ìgbésí ní Africa nítorí pé o pass ọmọ kò sí travel nǹkan bíbá jàre. láyé ẹ tó máa fi kú ni mo sọ má bàa mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ṣó nọ́mà èmi mo kó ba ẹni èmi mo ní kó má kàwé ni ìwọ gan get close fún olódo. o ah, ah. pass sí o wá advice àwa lẹ́nu tiẹ̀ mọ. James nǹkan tó sọ yẹn ti pọ̀ jù that was too harsh. what was harsh. yes now. kò harsh o. bó ṣe bá sọ̀rọ̀ yẹn ti pọ̀ jù náà. mo bí mo ṣe fail na mo fail gan ni mo mo ṣe fail bí mo ṣe wà yìí mi ò lè repeat any class mọ́ Ma promote ara mi lọ síbi tó bá wù mí ni tó bá lè di next time Ma gbawó new textbook lọ pop Yes. Ma gbawó new school fees lọ wọn Ma gbawó new desk lọ́wọ́ pop sí tá a bá ń tò ibi tí àwọn ẹgbẹ́ mi bá tò sí. Si ibẹ̀ ni máa tò sí class tó bá wọ̀ ibẹ̀ lèmi náà máa wọ̀ i cannot repeat again tó bá di pé class ṣá wọlé a fẹ́ máa pe attendance máa fò bọ́ta lọ sí class tí mo repeat sí ibẹ̀ ni máa lọ down yes sir after that tó bá ti wá kúrò máa fò jáde padà lọ sí normal class Ma jókòó síbẹ̀ kò sí kan tí principal or anybody lè ṣe sí i cannot repeat again never. I swear, praise dey your head. Praise dey my head. I swear mo dẹ̀ fíù pé gbogbo nǹkan tó sọ yìí ó lè work. kò ní work. báwo ló ṣe fẹ́ work. o ò tiẹ̀ lè sọ anything o ò lè succeed anything. Ah, òun ló máa gbé gbà kan ẹ máa gbé ṣá o máa gbà tẹ́ńtáǹsì bí kan ọgbẹ́ni tí principal bá gba ẹ mú ó jẹ́ ara kan kan tó máa kà tó mú mm, kò lè work. kò lè work aláyé kí ló ń sọ kò lè work. kò lè work. kò lè work. Ah! <laughs> èwo ni kíyàn pass exam kó wá bọ́ sábẹ́ igi kó máa sunkún mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe ọ́ nítorí pé ní last term o gbé first táàmù yìí o wá gbé second jọ ṣógun láyé ni. James James you won't understand kò lè yé just look at my result ọ̀rẹ́. Oh, Look at this! I failed woefully. Mo fail wo. Mo mo máa pa mí ní look at it. Ìyẹn túmọ̀ sí pé màá bọ̀ àwọn junior class màá bọ̀ àwọn repeat. O ah. mọ nǹkan tó ṣẹlẹ̀, o mọ nǹkan babe. Ìwà bí wọ́n ṣe wà yìí. Ìwọ mọ kọ̀kọ́ tó ń pè ní failure o. You don't. James, just leave me. Let me be stuck with my problems, please. Shomoko, take back again, no? Kofi, calm down. Sika! You're giving me cigarette, to tún for me, sika. Show me first. Oh, O mọ̀ kan ni, wàá tẹ̀ ṣe try ẹ̀ wò ná. Tí kò bá da, wàá dẹ̀ da padà. O mọ̀ kan, I know your solution. Yes, I do. I know your solution. Look, I will give you something. Bakini, forget your soul, don't Forget your soul. Yes, tó bá ti délé, ìwọ ṣáà mú, ìwà kọ́ni kó máa soon, and you will forget all your problems. Forget your sorrow. Eh, tó bá délé ni kò mú but Philly stepped down. no no no <coughs> oh, díẹ̀ díẹ̀ ah, ah. díẹ̀ díẹ̀ díẹ̀ ni díẹ̀ díẹ̀ ló máa fà díẹ̀ eh, díẹ̀ díẹ̀ yes I eh, take it eh, eh. díẹ̀ that's it. Ah, Rẹ̀mílẹ́kùn ibi ìbá ìlú wà látàrí tí mo ti ń wẹ̀ kiri everywhere owó wà pẹ̀lú James tí everybody mọ̀ as bad influence and a failure. Adúkẹ́ Adúkẹ́ ti just hold it hold it kí ni problem ẹ kí ni problem ẹ. James I'm sorry o. Adúkẹ́ you don't need to be sorry. No, don't know. Ẹ kàn máa ń believe pé èèyàn kàn máa ń di bad boy just like that. You know what? Let me tell you a little story about myself. Sit down, let me talk to you. Okay. Ṣé mo nǹkan? Ìgbà tí mo wà ní primary four. Hmm. Làwọn parents mi ti gba lesson teacher fún mi. Ṣùgbọ́n wọ́n believe wípé táwọn bá gba female teacher fún mi, mi ò ní serious. Bẹ́ẹ̀ni. Wọ́n lọ fi gba male teacher fún mi. Hmm. Uncle James lórúkọ wọn. Do you know that? uncle james wọn máa ń bá mi ní àjọṣepọ̀ through my anus. what. yes at that age. Ah, but tí bá lọ bá àwọn parents mi láti explain ara mi fún wọn they will not listen to me. Hmm. ọmọ ní pé mi ò ní nǹkan ṣe ni. Hmm. and they were so busy. Mm. business ìṣá ni. Hmm. owó ìṣá ni. they will not listen to me. Mm. ìgbà tí mi lè dé js táwa ní boarding house. house hmm. master mi ló kọ́ mi bó ṣe ń fà sìgá bó ṣe ń mú ti. are you serious. tó di wípé kò sí anybody tí mi ò lè bá sọ̀rọ̀ hmm. kò sí anybody tí mi ò lè wojú ẹ̀ hmm. ìgbà táwọn parents wọn wá fún open day lọ discover wípé house master mi ó ti destroy life mi hmm. lọ́sẹ̀ wàá mú mi kúrò ní sukùl yẹn tẹ́ bá rántí JSS three ni mo join yìí yeah that's true. but at that time it was too late. Hmm. mo ti wà addicted to smoking mo ti wà addicted to drinking mi ò lè stop mọ́ so Aduke do not judge a book by its cover. Hmm. Make sure you make your find. James nìkan ló rí nǹkan tí mò ń go through ní gbogbo ìgbà tí mo fi wà ní secondary school. Hmm. Òun ló introduce me. sí gbogbo àwọn nǹkan tí mò ń fún àwọn sìgá igbó gbogbo ẹ̀ tí mò ń fà yìí. James ló introduce me sí. Ah, èyí sì. Benjamin. Ìgbà tí àwọn parents mi tí wọ́n kú nínú bomb blast. Tí dádì wá mú mi. At the age of ten. ti ń bá mi lájọṣepọ̀. kí wọ́n mọ̀ adúlù tó tọ́bẹ̀ yẹn ṣẹlẹ̀ ó ò sọ fún mi ó ò lè sọ fẹ́ kejì ẹ báyìí báyé jẹ́ báyìí mọ̀ báyé jẹ́ o. lábẹ́ òrùlé rí. Ah! rẹ̀mí lẹ́kún. dádì ìyẹn ọkọ yín ọkọ yín wọ́n promise láti ṣe bí bàbá fún mi he promised to be my father by the end of the day he became a beast in my life he became a beast in my life kì í ṣoyún àkọ́kọ́ kì í ṣoyún èkejì kì í ṣoyún èkẹta ó ti bá wọn ṣe. níwọ̀n nìkan tán. ilé tí mò ń sùn abẹ́ òrùlé tí mò ń sùn. wáyé mi wáyé mi ó yẹ kí lábẹ́ ọ̀rọ̀ pé ọ̀kan tó kú. ẹ ṣe láǹtì mi. The only thing To máa ń fún mi joy and happiness ni àwọn nǹkan tí mò ń fà tí mu. Ah. Rami, how ah, are you? Èmi ló ń ṣe yìí. Mo káre sà. Ó máa gbàgbé ìwé láàárọ̀ yìí ni o. Ọmọ ẹgbẹ́ tí máa ti dé ó ti yẹ kó understand now. Ah, o má jà fìjà bẹ̀rẹ̀ kínní. Bọ́ọ̀sì bíi ah, ó yẹ kó ti yé ẹ náà kí ni bàbá kí ló máa ń ṣèwọ ọmọdé yìí náà ṣáṣẹ ń ṣe ni àìṣe ni mo gbé síbí ni ó jẹ́ fún mi wà láṣẹ ó fún mi wà láṣẹ lórí pé kí n kàn sáré fúyẹ́ ìdì kí ni problem ẹ ó ah, mọ̀ pé mo ní heart problem o mo wà on medication nǹkan tí wọ́n náà mọ̀ ni ṣé mo ní láti struggle tẹ́lẹ̀ yìí tó gbọ́dọ̀ nígbà tó ń ṣe pàjọ́ ṣe wọ́n tún gbé struggle mọ́yìn wájọ́. ṣé òun ẹ̀rọ sọ kankan fún ó dàbí ẹni pé orí ò rárá orí ò o kí ni gbogbo játijàti yìí náà ṣòṣẹ́ ìgbà ni ṣé kò tiẹ̀ kó bẹ́ẹ̀ lára mu ó wá ń sunkún ó ń sunkún ẹlẹ́lẹ́yà ṣó fẹ́ ará àdúgbò mọ nǹkan tá à ń ṣe bí ẹ́ káyìn má jẹ téèyàn kan bá wọlé dé sìn ó fẹ́ ó fẹ́ tú síta bí ọmọ ọjọ́ tán bá bí ẹ̀dá tán bá bí ẹ̀dá jẹ́ kí n gbọ́ ipò sọ fẹ́ anybody tí n bá gbọ́ èmi fúnra mi báyìí ni máa pẹ́ máa pẹ́ máa dúnbù ẹ̀ máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ tàbí kí n rán aya kìlà ṣe ah kí ló dé kí ló fẹ́ tí mi ò ṣe fún ẹ mo béèrè ni ṣé mi ò ń fún ẹ lówó mi ò ń raṣọ fún ẹ yàrá ẹ̀ ní gbogbo ẹ̀ sì everything wà ń bẹ̀ ah kí ló tún kù kí ni ìgbádùn tó tún wá àbí kí ni mo gbé kí ni mo gbé gan kí ló ń jù á dẹ̀ máa sunkún bẹ́ẹ̀ ni pé irin irin lèèyàn gbé sí lára ọlọ́run dẹ̀ mú nǹkan tó ń ṣe kò sí nǹkan tó ṣẹlẹ̀ tí ọlọ́run ò mọ̀ sí bóyá torí tèmi yìí pàápàá torí ìgbádùn ti tèmi lọ́lọ́run ṣe pa àwọn òbí ẹ̀ sínú bomb blast tán tán tán kú sílẹ̀ haúsá ń bẹ̀ ìwonúranù á dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ fún òfẹ́ mórí ṣẹ́kùn ló fẹ́ máa fi sọ fún mi ni ẹkún ló fẹ́ máa fi sọ tán bá bí ẹ̀dá jẹ́ ń gbọ́n ta níranù idiot mi ò wá náà bá mi nira wá bí ẹ̀dá kò sọ fẹ́ anybody ayé nǹkan tí wọ́n ṣe fún ẹ à ń mà ní màá làwọn ẹ lórí idiot. Mm-hmm. <laughs> <laughs> <laughs> Ah! ah. sọ̀rọ̀ mo bẹ̀ wọ́n. máa lọ láti ilé for his own selfish and stupid interest. mo bẹ̀ wọ́n títí tí mo bẹ̀ wọ́n títí dádì ò gbà ni mo wá fi ṣe nǹkan tí mo ṣe yìí. ọ̀dájú ọmọ ni ẹ o ìka ọ̀dájú ni ẹ mọ́mì ẹ̀yin pè mí níkà kí lẹ fẹ́ pè dádì tó jẹ́ ọkọ yín kí lẹ fẹ́ pè dádì tó bà ayé mi jẹ́ kí lẹ fẹ́ pè dádì tó bà mí láyé jẹ́ láti age ten àwọn ló jẹ́ kí n di nǹkan tí mo di lónìí yìí àwọn oníṣẹ́ kì í máa mú drugs tí mò ń fa nǹkan tí mò ń fa tí mò ń mú nǹkan tí mò ń mú. wọ́n ti fọrún ṣe wọ́n fọrún ṣe yìí. Ah. Your father Aduke daddy promised to protect me he promised to take care of me but he ended up as a beast <laughs> Aduke your daddy. Your dad is a beast. Ah. Uncle is a beast. Yeah. dos, ṣeun why me why my life has to go this way I don't know. kékeré ní tí ń bá ní lọ ìbàjẹ́ ohun tá a bá fò ní ṣe yóò béèrè bó dọ̀la bó dọ̀la ìwà ipá kò tọ́ sọmọ lúwàbí lúwàbí ká má torí òní jẹ́ ká ṣọ́ra ká ṣọ́ra. jẹ́ defamation kò dára.

rere ni tí ń bá ní lọ ìbàjẹ́ ohun tá a bá fò ní ṣe yóò béèrè bó dọ̀la bó dọ̀la ìwà ipá àlè kò tọ́ sọmọ lúwàbí lúwàbí ká má torí òní bọ̀ la jẹ́ ká ṣọ́ra ká ṣọ́ra. jẹ́ defamation kò dára. 儿啊。